course mo bínú kúrò bẹ́ẹ̀ nǹkan wá dùkú bẹ́ẹ̀ sí ibi àti bàbá sọ̀rọ̀ mi mo rò pé tìpàgé bẹ́ẹ̀ dé nínú ọlọ́run. mi lè mọ mi láéláé a plan ẹ fún ẹ ni. mo bá tó ẹyọ mi ní sẹ́tì àbí ẹgbẹ́ ìgbàgbé ẹ̀sùn gbọ́ọ̀rọ̀ sí orí àbíṣẹ́tì thank you kó ti lọ́ọ́ lè dá ẹni. kí ni o àmì ṣe é. bàbá àtọmọ ẹ má ní eléyìí ni àbí ah, ẹ ṣe bàbá ẹ tura ẹ ò ẹ ṣe bọ̀ ẹ fi so much ah fọ́ ẹgbẹ́ yẹn ti bẹ̀rẹ̀ yẹn ti bá kojú nílé. cut the cake cut the cake. gbogbo ilé ìfẹ́ mi nìkan. yes na ọba ìwọ lọ́jọ́ ìbí ẹ spoil you a little. ó tún ti gbà spoil me. èmi tẹ̀ ń máa ṣe jọ̀sán Yes. Yes. Then Our kitchen. If you understand, like I was in there. Just because of me. So yes, you will sit down and we'll cook I will for sit down and watch. Mo fẹ́ wo bí iyọ̀ ṣe máa tó oúnjẹ yẹn. Tí Magí ṣe máa tó. Bẹ́ẹ̀ni àwọn àárẹ̀. Yes. Wẹ́ẹ̀. Tí o ti máa jẹ. Rọ́rọ́rọ́rọ́. Ìjọ àbí wọ́n ṣe máa tẹ̀ lẹ́nu. Ẹ̀ẹ́dẹ́gbọ̀n. So won't you ask your mom to, to make a wish? Okay, mom, mm. make a wish. Just any wish Let me just say, I wish this family long life. Amen. More of wealth. Amen. Um, close, close relationship. Amen. Um, most especially my love. Yeah. our food is in this family. Oh, our food. We have enough already. Mobila's oh, gate. Eh, eh, oh. Let me put this. Don't hmm. I'm jealous, so oh. right now. <laughs> you are jealous. Ah. but mo wò pé yẹ kí n visit àwọn ibì kan bíi sakatiko mo fẹ́ fún àwọn nǹkan ní nǹkan díẹ̀díẹ̀ àti mark bẹ́ẹ̀ tèmi. ok ok àgbẹ̀ yẹn dáná bẹ̀ tẹ careful o. I will. Mhm. ṣé ìwọ dẹ̀ ní gbèrú kó máa lọ àbí ló mú owó ìfẹ́. ìyókùn. what's that done my friend. òrókù débé bá pẹ́ làwọn ṣe é dọ̀ṣẹ́ ni yóò ń gbẹ̀bù yẹn ṣe. ìjà iṣẹ́ mò ń wò bí. bọ́ta yóò pẹja ọba fi bọ́ọ̀lù láìsọ̀ mi máa ń lo ti rántí. of course ma. <laughs> ẹ ṣe gan. báwo ni can we get it started. Mm, okay this way. all right ẹ ṣe. come on. mọ̀nà mi má gbàgbé wọn ọlọ́wọ́n àbí wọn. ẹ má wọrẹ ìṣẹ́gbọ́ ẹ bá wà láyé. o lè ní. o lè ní yé ṣe ohun ẹ ṣe rí bẹ́ẹ̀ rí wèrè ṣe rí bẹ́ẹ̀ rí wèrè orí ọ̀gá yín náà lè rí bí wèrè. madame ẹ bọ́dọ̀ know 什么威力？ mi bẹ́yìn kí lórúkọ ẹ. Dolí lórúkọ ẹ Musa Dolúwa ṣùgbọ́n Dolí la máa ń pè. Mr. Dolu hello Mr. Dolu. Nana kò sọ wọ́n wọ ẹ láti gbàdá ti gbélé rẹ̀ the only thing tó máa ń ṣe náà ló ń ṣe. Mr. Dolu orúkọ mi ni wọ́n fẹ́ ìjọ sí. Èmi ni bẹ́ẹ̀ tẹ̀ mí. Would the man take opportunity that's look here? The world will be by and other places. Wọ́n sọ pé ẹ kì í sọ̀rọ̀ ẹ dẹ̀ kì í jẹun. Ṣé ká ti bí oúnjẹ bẹ̀rẹ̀? Do we start from food? Ọmọ Yẹmi, fún mi lóúnjẹ kan bẹ̀rẹ̀ just a plate. Bọ́ẹ̀. Ìwọ. Dodo, please look at me. Mr. Dodo. Um, madam, Sherry, oúnjẹ tẹ́ gbé wáyé. I will try possible best wa láti jẹ́ kó máa jẹun lásìkò tá a bá fẹ́ go máa jẹun. Bọ̀ Adley ló máa fi ń jẹun. Okay, Ejo, I also have a moment with you. No, no, no, no, that's not possible. Mi lè fi yín do pẹ̀lú Dolu tẹ́ni tí máa ṣe yín i'm in trouble. Hey, I said to sọ fún mi pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ má wọ ọ. madam possible ẹ má bínú. okay i insist ẹ jọ̀ọ́ mo insist ẹ jọ̀ọ́ ẹ fún five minutes. okay if i insist ẹ jọ̀ọ́ má ìwé ju five minutes wá. ẹ ṣe ní five minutes. kì í ní problem but ṣe rí àwọn pípù yìí tó bá tó tán tó ló máa ṣe bálabàla ìlú ẹ pè mí o ṣọlá máa wá àtẹ̀yìn sí. ẹ má wọ ọ ní ṣe bálabàla i'm very sure ẹ má wọ. ẹ jọ máa dá five minutes. ẹ má wọ ọ ní ṣe bálabàla. ọ̀rẹ́ mi dá. bàbá náà bá wèrè níbí mọ̀rí náà mú mi síbí káríwá pa mí síbí èmi kọ́ ọ́. <clears throat> Oh. Your head. So, are you, are you okay? Yeah, me. As in, can you talk? Can you express yourself slowly so that that? Ọ̀rọ̀. Mo ṣe fẹ́ ọmọ Yorùbá ni ẹ ṣe bí ọ̀rọ̀ ni mo sọ lẹ́nu yìí. Ìsọ̀rọ̀ bá bá bá mi sọ̀rọ̀. Ara kan ní o. Má bínú má bínú. Dúró ọ̀gá ẹ̀ ṣe wá lágídí báyìí. Ah! Agídí ọ̀rá. Ẹ fọ̀tán lé agídí agídí ẹ̀ pọ̀ fáwọn ènìyàn kan bá sáyé. I am I do I do it I do that I do it lọ ẹ̀jẹ̀ wọn máa dùn lọ. okay it's okay abinu mọ̀ pé lórí àwọn òrì gan náà mú ọ́ra níbí ìwà. ẹ̀jẹ̀ máa dùn lọ mi ò mú pátá bá sọ. ó ṣàrora kó má lọ wọnú fún mi má lọ díjà àwọn òrì. màtá bá sọ́jà ọgbà wèrè ọjọ́ ọgbà wèrè báwo ló ṣe jọra wọn. Eludolu, please ojú mi. Yes, Tolu. Èmi ni Tolu. Mo sọ fún ẹlẹ́ẹ̀kan, mo ní orúkọ mi ní Fèyí. Tolu, talk to me. Ọ̀rọ̀ kí ló ṣe é? I still can't fathom why you are here. Why are you trying to help? Oh, Berube Amuliahote. Eh? Nobody likes to spend five seconds with me. You speak good English? Yes. I am a graduate. I came out with 2-1. Study economics. But I still don't get it. ẹni tó basic sì ló máa ń wà and you are mentally fit so why are you here. àwọn ọlọ́pàá ló mú wá síbẹ̀ wọ́n continue case mi tí mo bá okay. Your case? Please tell me what is really happening. Kí ló ń ṣẹlẹ̀ gan? Àti pé kí ni nǹkan tó ń yà sínú Can you help me? Can you help me get a lawyer? No, no, no, no, no. I'm not trying to hurt you. Please, I need a lawyer fìyà jẹ mí bí tí mo wáyé and I want a lawyer please can you help me with that please. Are you alright. I am. I am alright. Are you sure? Please. All I need is a lawyer. Please can you get one for me? Yes. I am a lawyer. But tó bá sọ̀bọ̀ tó ń ṣẹlẹ̀ fún that is when I can help you. You don't ń ṣẹlẹ̀ gbogbo? mo ti máa ń da ṣúgà sí ó yàtọ̀ sí ti sàárọ̀ ó yàtọ̀ sí ti tọ̀sán ṣẹ́rí kìíní ó dùn. bọ́lá dára kò ọkọ̀ tó wájọ. mi ò mọ kí ló dé. báwo mo ṣe máa mu gàrí gàrí lójoojúmọ́ hmm. màmí ó ti sú mi láti ìjẹta gàrí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí kò bá sú yín màmí ó ti sú mi kí lẹ bí wa fún ẹbí wa ẹ̀ tọ́ wa mo ti lọ́sẹ̀ ojú mi ojú ń dùn mí màmí ẹ mo ò lè rí náà kọ̀wé rárá kí nǹkan máa mu gàrí mu gàrí màmí ó ti sú mi mi ò mu. ó pé mi kì í ṣe ọ̀lẹ bàbá yín náà kì í ṣe ọ̀lẹ ìgbà sì máa yé padà àní bàbá èpo lágbára tọ̀gbọ́n ìgbà tó bá lóòmù gàrí sí i ó mọ̀ pé ẹ ṣíwájú ni tẹ̀yìn wò sáré àbúrò náà máa kó lóòmù gàrí ó dá mi lójú pé sórí ẹni tẹ̀lé mù gàrí ẹ sì máa fi jẹ tọ́kì ẹ sì máa fi jẹ ṣàkóbá ó dẹ̀ ṣàánú mi ẹ má sunú ẹbí ẹjọ́ ẹ̀yọ́ mọ́ ẹ ó yá máa bọ́

ìyàwó lọ́rùn rẹ o sóòdòdò ìyàwó lọ́rùn rẹ o sáà padà ẹ̀dà fírèké ẹ̀ bá wà ní o bọ̀ǹsùwé ó ti ré kọjá ọjọ́ ti pẹ́ móòlù ẹ̀ ẹ̀jálẹ̀kùn ẹ̀ níbo ló lọ móòlù ẹ̀. ìbẹ̀lẹ̀tò ń lédè mi ìbẹ̀lẹ̀tò ìbẹ̀lẹ̀tò ìbẹ̀lẹ̀tò ìbẹ̀lẹ̀tò. ìsọfíndọ̀mọ́ ibù. ìwọ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá wọn ah ibẹ̀ mo kọ̀ wà láti kọ́ mo ń pé mo ní ayé máa kún náà mi kẹ́ aláìní ròmí lè ní ara galatia torí téèyàn bá ń darẹ̀ ẹ̀nu dùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò pẹ́ láyé bí wọ́n pẹ́ sí pẹ́. ẹ hmm. má dàá fọ̀rọ̀ lẹ́ka sọ̀rọ̀ mo lọ sọ́dọ̀ mẹkáníìkì lánàá pé kìtì rí mọ́tò gbègi fi ṣiṣẹ́ lẹ́nu owó tó yẹ kí lọ fún kò pé ẹ mo dẹ̀ ní kìtì ẹ̀ bẹ́ẹ̀ kó tẹ̀ jẹ́ rí mọ́tò gbé níbo ló bá yarí àwọn ọmọ ní òkè pé kí tiẹ̀ ríṣẹ́ ṣe lẹ́ni kó wọ́n tiẹ̀ pé kí lọ gbé kí èmi náà gbé mọ́tò tèmi o mo bá sọ pé mo wò títí ta ni mo lè sá lọ bá o hmm. mo ní kúlé kúlé wà bẹ́ẹ̀ pé kí sáré máa bò kí tiẹ̀ wá bóyá òní lo mọ́tò lẹ́ni. ṣé torí pé o fẹ́ lo mọ́tò mi lọ́wọ́ àfi wá bí. ṣé kò tó ń torí ni. sọ ma pò ń sẹ́ni. ẹ má bínú. bó o ṣe tún sọ pé kí n má bínú o ti tún sẹ́ni. Ah, bó o ṣe sọ àrò ah, tún tún sẹ́ni ah, má sọ̀rọ̀ mọ́. Hmm. Hmm ìwọ ọmọre oore tó o ṣe fún mi nígbà tí ìyàwó mi wà ní ọsibítù tó fẹ́ gbẹ̀bí tí dókítà ní ká lọ mú three hundred thousand wá ṣe bí five thousand péré owó alájẹsẹ́kù lèmi rí dálẹ̀. má máa rántí gbogbo kinú rẹ mọ́. mo ṣe irú ẹ mọ wàá kàn já mi láago ni kò lẹ́lẹ̀ mo fẹ́ lo mọ́tò ẹ mo máa ń sọ̀rọ̀ mọ́tò kò ní já fún mi pangolo lásán lásán màá fi ní lọ́wọ́ mi wọn lo ni mọ́tò bọ́ bá wù ẹ́ wà á dáàmú o ṣé bó bá ti wù ọ́. jọ mọ sá fún àwọn fíà o wọ́n ya wèrè o. ìwé tèmi náà pé. ìwé ilé ló pé o àti wípé tó wá rí máa pọ́ǹpù bírèkì ẹ̀ẹ̀mẹ́fà lọ́wọ́ pọ́ǹpù ẹ̀kọ́ tó dúró. ó ti ṣe ó <laughs> lè jù bẹ́ẹ̀ lọ àyímọ́dé pọ̀ lọ́tọ̀ ìyá fún mi ní kíní. má ṣe pé mo ìwọ mo mọ tiẹ̀ bẹ́ẹ̀. Ah, èmi ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. màá jẹ́wọ́ fún pé bàbá ọ̀nà mi. kúnlẹ̀ lẹ̀. fún àkúrẹ́. Ńlẹ́lẹ̀ Nàìjíríà o kí ló ṣe tó kí mi tó lèlè o. Ìdí àwérọ̀rùn rè o. Torí àwọn ìyá wa ń gbàjẹ́ wà ní Adéníbọ̀, oníṣẹ́bí máa ń pàrọ̀ ló to Kò sára balẹ̀. Kó tẹ̀ orin wo ló wà sí? Ṣé orin yánmọ́yánmọ́ ń lò? Ah, ah, Kọ́lọ́ kọ́kọ́ òun kẹ́ bàbá ń gà ní àná. Orí pásẹ́njà tó to wá láti airport. pé àwọn road safety wọ́n yọ ẹlẹ́nu ìyàwó àwọn ọmọ ti jáde. àwọn ọmọ ẹ náà kọ. láti gba àwọn ìgbé àfẹ́wé kò sẹ́ni kankan lé àìsí mọ́tò lọ́wọ́ èmi náà ni ọmọ pé èmi ẹgbẹ́ gbélé. ìwọ nìkan ló wà ní ilé wa. gbogbo olè ti já. kí ni ṣebí pásẹ́njà ni mo gbé tí mo gbé lọ sí airport mo dẹ̀ drop ẹ̀ òun náà kánjú èmi náà kánjú mo dẹ̀ ní kí n jẹ́ wọ gbóró lọ kí lọ́ máa tó wá iṣẹ́ ajé kiri kí jẹ́ ìyá kí n lè po díẹ̀ sí inú ọkọ̀ kí n má gbọ́kọ̀ wá fún ẹ lófo mo ṣe máa sílẹ̀ kó báyìí báàgì ni mo rí ní ẹ̀yìn sí ha báàgì wo o wọ́n lè máa kó gbẹ̀gìdẹ̀ kúrò nílé gbẹ̀gìdẹ̀ wà nílé gbẹ̀gìdẹ̀ gbónú ẹ̀ tí mo gbónú báyìí kúnlé ṣé kìí ṣe cocaine tàbí lóò ṣe gbó kìí ṣe cocaine kọjá tètè gbé kó gbé ẹrù kẹlẹ gbẹrù ẹ. ọwọ́ ló ìmọ̀ dẹ̀ ní kí ló sí airport kí tẹ̀ lọ bá bóyá máa tẹ̀ rí ọlọ́gbẹ́ni tó gbàgbé ẹ̀sùn mọ́tò wọ́n ní bàálù ti fò lọ pé kò sí kíní wọ́n á ní tẹ̀ kí wọ́n bá ẹ o pé ọ̀rẹ́ mi o ilé ọlọ́pàá wò ló sún ìtòsí tí a lè lọ gbè fún kálọ̀ gbè fún ọlọ́pàá ọlọ́pàá tẹ̀lé polówó lórí rédíò àbí kan sójà ní káàkiri nínú ìròyìn pé tọ̀ ẹni á lè gbọ́ á lè wá gbogbo ẹ ẹkúṣẹ́ ìdá tẹ̀síkò lọ́wọ́ mi ọkùnrin ò bá ẹ̀rá nígbà tí mo ti pé kí ni bẹ́ẹ̀ bí wọ́n lé mi kiri pẹ̀lú òògùn ni mo ní tó kí wọ́n bẹ́ẹ̀ ṣe létí ìgbà àwọn fún mi tí mo lò wà ní àbí. alẹ́ mi nìkan ni. Ah! dáràn máa ra ilé ìmọ̀ lórí ọ̀hún máa ra ilé yìí pátápátá máa wá ní káwọn gbá mi gbé sàárè mi síwájú ẹ̀ ìjọ tọlọ́jọ́ bá dé wọ́n á wá bá mi tún mọ èrè mi ní màá sọ gbogbo tẹ́láǹtì mi tó bá ń gbé bẹ́ẹ̀. ìbálẹ̀ tó ọ̀rọ̀ ọlọ́run ò lè lọ láìsẹ̀ ó ní èmi yóò ṣe àánú fún àwọn tí èmi yóò ṣe àánú fún ara wọn lèmi ara wọn ni wọn balẹ̀ ẹrù mọ́ kí a máa lọ sóòtẹ́ ká lọ rest in peace sílẹ̀ á wà prógrámù ọ̀blángàtà wa kọ̀kàwé tásídẹ́ẹ̀bà ọ̀blángàtà ọpọlọ wa á pàlànà bá ṣe ná owó yìí á sàṣì dọ́gbandọ́gba ìwọ mọ kan àwọn abẹ́rẹ́ sí àwọn ìyàwó wa a máa lé wọn dànù tèmi tiẹ̀ ti gbó ọbẹ̀ rẹ̀ òdùn lẹ́nu mímọ́ first lady tó bá dé tọmọgbéyàwó tiẹ̀ náà kàn jáde kàn rán kan o lè dáàtà á wàá fi àwọn ọmọ yomiyomi àwọn oníṣì dẹ́ndẹ̀dẹ̀ndẹ̀ àwọn tó ṣe wípé tàbáfikẹ́tà wọn báyìí pẹ̀sẹ̀ tó rẹ̀ pam pam pam táwọn fi ṣeré láàrin o kò yé ọ ní. kò lè pọ̀ lówó o owó wa ní iṣẹ́ kìí ṣe kó o ti ń lára. orí ìwọ gan ló fẹ́ dàbẹ́ ni kó ti yí. owó tí mo ní mo wá mo sọ fún mi ipò ní àwọn polisi ọ̀tẹ́ máa gbé owó lọ wà mo sọ fún pé kò fẹ́ ní pọ́ńtà kí ló wọ́n pẹ̀lú pé o fẹ́ lọ́dẹ̀ tẹ̀wọ́ orí rẹ̀. pé ọlọ́pàá wá ń ṣèyàn ní ẹ̀ tó wè bá dé ọwọ́ àwọn ọlọ́pàá mo fọlọ́ búra kò ní di ọ̀la tí wọ́n fi pẹ́ mọ́ra wọn lọ́wọ́. ẹ ẹ kọ́kùn láti kó nu wá lójú kó yọ owó tí mo fẹ́ gbé papò sọ fún mi pé mo ní sọ̀rọ̀ mo fẹ́ gbé lọ òun sọ pé ẹ lọ sí rest in peace bọ́ọ̀lù ìwọ adébẹ̀rẹ̀ rest bros bros máa jẹ́ kó o mọ tó kọ lọ tó mọ̀ kó o mọ̀. ìran mi gan ta lè rí o máa wojú ẹ o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níyọ̀ pé máa wojú ẹ o pé máa wojú ẹ o máa wojú ẹ o máa tẹ̀ ní ìlú máa wojú sẹ́mi owó yóò lọ ìgbọ̀ngàn ó lè ní o tí o lówó ni. a fi tú kọlọ̀ mi hàn ó bí hàn mi tó lówó. ọmọ rẹ ṣe sẹ́dá ṣe yìí. mo lè sọ̀rọ̀ rẹ̀. ọmọ mi tó tí mo fi sùn lábẹ́ bí jì. ilé owó olówó lélẹ̀. máa dún ẹ̀yìn pé o ju mi dígò. tọ́lẹ̀ mọ mọ mọ rẹ̀ sọ̀jẹ̀ o. ó bì mí ṣubú. owó lówó lẹ̀. ó bì mí ṣubú. mo dà inú. mo dà inú. ṣé kí ló dé ṣé mi lè máa lọ dé ṣé mi lè lọ dé òde lọ òde lọ sọ́kùn yìí pé ọwọ́ tí ọ̀bá lè gbé ọwọ́ dúró láì kan káńkọ́ fòsì kò ní lọ́wọ́ náà káwó láéláé. ọlọ́pàá ti gbé ọlọ́pàá ló fẹ́ gbé ẹ ká tẹ pé ká gbé fún wọn. mo bẹ̀ sí ní ìdílé. lọ́wọ́ kò tẹ̀ pé ṣé mo lè máa lọ ẹ̀mí máa lọ léwà. ilẹ̀ ti sún máa lọ. kí sì tó lẹ̀. wàá sọ bí mọ́jú ni. lọ́ọ̀ mi lè sọ bí mọ́jú máa lọ lé. máa lọ lé wàá lọ lé léwà yìí pẹ̀lú ìjókòó rẹ̀ mí lórí owó lówó jókòó. owó wa ni kò sówó lówó eléyìí ò sówó lówó. mo dẹ̀ mo dẹ̀ ṣàlàyé fún kúnlẹ̀ ọ̀rẹ́ mi pé báyìí ni o pé kàtẹ́wà mo ṣe máa gbé kíní owó lówó lọ fọ́lọ́pàá o kúnlẹ̀ wáyé pẹ́pẹ́ sẹ́wọ̀n kíní kan pé a máa pín owó ni pé owó ni a máa pín owó. ẹ ó tóbi tẹ̀tẹ̀ ẹ mọ̀ kó ọ̀rẹ́ yìí tó ń pẹ́kẹ́ pín owó ọ̀rẹ́ gidi ni wọ́n ń fẹ́ kọrin fún yẹn ni ó ń fẹ́ oríire yín ni ẹ wá ṣe tán ilé ẹfẹ́ dọ́dá padà fún ọlọ́pàá torí kí ni ẹ ọlọ́pàá fúnra wọn gan gbàgbìrì ni wọ́n ṣé ní owó yìí o ẹ ẹ níta padà o a máa ná owó ìṣẹ́ ti gbọ́ a máa lọ ni o owó ti wá ni ẹ sì gbàgbé ni everyday mò ń gbàwẹ̀ mò ń lọ sórí òkè lọ gbàdúrà pásítọ̀ sọ fún mi gan ó ní ilé ọjọ́ wá ti tó ọdún wa mú aláàánú sí wa ń sìn tọ́pẹ́ ọlọ́wà gbọ́dọ̀ lọ ọ̀dọ̀ ọdún lòdì sí wa ẹ wá sọ fún pé ẹ gbẹ́dọ̀ dáwọ́ padà ẹ lè dáwọ́ padà ṣé ẹ ti gbọ́ ẹ lè dá padà tẹ́kọ̀ọ́ ṣe ṣàánú mi ẹ ṣàánú àwọn ọmọ gàrí láàárọ̀ gàrí lọ́sàn-án gàrí lálẹ́ ilé ìsìn kò tí ẹ jẹun sùn ẹ̀ẹ́dọ̀jọ́ torí ọlọ́run. ìwọ ọlọ́run àṣetì wa ewu ilé kì í ṣòro ọlọ́run àṣẹ tiwa tọ́lọ́run àṣẹ tiwa máa ń bo owó tiwa ni tọ́mọ bá lọ sí skul tí tẹ̀ parí iléèwé tí wọ́n lọ sẹ́ẹ̀kọ́ gíga tí wọ́n parí gbogbo ẹ̀ tó wọ́n lè yọ̀ngọ̀ láwùjọ ni pé bàbá owó tí owó tó jí ló fi ló fi ló fi tọ́ wọn léwu. kì í ṣe olè ṣe bó o gbé bọ̀. ẹ fún ariwo tó tẹ ń parí ẹgbẹ́ tó tẹ pariwo ni torí má lọ jẹ́ ọmọ kalẹ̀. ẹ pariwo gbogbo ẹgbẹ́ ṣàánú fún wa ni tẹ́yìn bá bá ṣẹ́gunlẹ̀ ẹni ò bá ṣẹ́gunlẹ̀ o. èso wo mi ni. tí mi ti máa ṣe ọkọ nípa ètò o mo tó bá gbẹdẹ ọwọ́ ìpàdé mi mo yàn wí àwọn kára rẹ fún mi kí ló dé kí ló dé wọ́n ọkùnrin bàbá yẹn ti jẹ́ ọmọ ìlú wẹ̀ ní ìlú náà. ẹ ẹ àdìgbò pa mí gbà yẹn pa mí. àpàmì àdé mi jọ tóbi ọdún náà ó dẹ̀ ṣàánú mi tó bá ti ṣàánú mi bàbá àwọn ọmọ wa jọ torí ọlọ́wọ́. ọlọ́wọ́ àpèsè tó máa fi lọ sí sukùl owó ilé yìí wà àfọwọ́kàn. ó lè pọ̀ lágídí máa gbọ́ pé àwọn lágídí rẹ̀ mi ọmọ kẹ́mi ní mi yá. tó bá yọ ọmọ rà ní ọmọ ti dé ọmọ bá ti dé ọmọ rà ní ó dẹ̀ tó bá ṣe mulẹ̀ ẹni ò bá ṣe mulẹ̀ o ẹni ò ní gbà fún aṣọ mi ò ní bá oṣù ọ̀yẹ́ ní oṣù ọ̀bá ti dára fún ìyá ti sún mi bẹ́ẹ̀ni ti yà ti sún But something very unthinkable happened that very night. ìyá mi ò kí ń gbọ́ra wọn yé gbogbo ìpanu máa fi ń jà ọmọ ọdún mẹ́sàn-án péré ni mí gbà náà níwájú mi báyìí mo ń wo àgbàrá ẹ̀jẹ̀ àwọn ẹbí mi ó máa ń jà lóòótọ́ mi ò láì gbọ́n ṣe máa ń jà but I love them I love my parents and my sister and ṣojú mi ló ṣe pa ọ́ níwájú mi báyìí mo ti rí agbára ẹ̀jẹ̀ àwọn ẹbí ni. sísọ rẹ ọtí ló tún wá ṣẹlẹ̀ ní ìsìn. Tolu, calm down. It's okay, please. Eh? It's okay. I can understand. Dele o. délé o tí ń bá délé o máa ròyìn tí ń bá mú ìbọn gbé o tí ń bá mú ìbọn. iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn wèrè lẹ́ ń wò náà. ẹ tó tọ́ lẹ sọ wèrè là ń wò tó but there is more to this particular man tí mo ń sọ nípa ẹ̀. bàtò òun nìkan kọ́ ló wà ní ọgbà yẹn ó ṣe jẹ́ ó ṣe wà concerned about this particular man. nǹkan tó ṣẹlẹ̀ ní pé táwọn èèyàn bá wá máa yí wa ó máa sọ̀rọ̀ normal family or anybody tó bá wá wá but tó bá ti kó nìkan nínú rúùmù ẹ̀ wọ́n máa ṣe bí ẹni tó ní mental problem which i'm very very sure pé kò sí nǹkan tó ṣe nǹkan tó máa ṣe ni pé ìwọ fún rẹ lè mọ nípa ẹ kó dẹ ṣe investigation jíjẹ fún ẹ kí ẹ lọ wá ń ronú fún. ibi tí point ẹ wà ọgbọ́n ni mo fail fún mi mo dẹ̀ wà very very sure pé kò sí nǹkan kan tó ṣe there is something behind this thing which i'm very very sure of. anyway iṣẹ́ títí yẹn báwo bí ṣe máa yanjú ẹ̀. ṣe ń jáde. àà ní jáde mo tẹ̀sí fẹ́ẹ́ tí wọ́n fà wọ́n ṣùgbọ́n. tó ń dúró lè kan sùn pẹ̀lú pẹ́ṣọ̀n. ẹ yẹ ìdágbélé fún tẹ́tí lọ sọpẹ́ sọ́wọ́ sọ̀rọ̀ nípa àwọn òkùnkùn náà mo jẹ́ ọjọ́ pẹ̀sí wọn sí. ìlú pẹ́ṣọ̀n kí ló máa ń ṣe wọ obìnrin yìí ìlú pẹ́ṣọ̀n ò ní ní ṣé o mọ̀ pé máa lọ síbi iṣẹ́ ni kò dẹ̀ ṣe wá bí mi pé ẹ̀ ń bo ni mò ń lọ. ẹ jọ ẹ má bínú owó tí mo lè lọ ẹ jọ. a ti jọ sọ kínní inú yàrá kí n tó bọ̀ dà ó wò ló tún lé mi. ẹ jọ ẹ má jà jàre. tó ah! fẹ́ gbọ́ owó tó wà lọ́wọ́ mi kò tó yẹ tó bí fún mi àgùdẹ̀ sí bí ṣe fẹ́ rí. ẹ sis ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn. ẹ ṣe sùúrù ẹ jọ ojú ẹ lọ wọn bàjẹ́ àwọn ló sọ̀rọ̀ àti tí ìgbélọ́dọ̀ mi owó tí mo ti béèrè lọ́wọ́ ẹ láti ọ́fíìsì tí ojú di aláàlọ́ tí mo tún sọ fún ẹ tó dẹ̀ tàn mí tàn mí tílẹ̀ fi mọ́ ó jẹun ó sọ̀rọ̀ bó òwú lọ́wọ́ tí wọ́n fi ṣe gbogbo kan tó ṣe nulẹ̀ ó sọ̀rọ̀ pọ̀ lówó lọ́wọ́ àbúrò ẹ̀ dín sẹ̀sọ̀ wọ́n tẹ́mi rẹ̀ oyún sọ mi pọ̀ lówó lọ́wọ́ jọ̀ọ́ ti lọ́lọ́ ó bùn òun fẹ́ gbà àwọn ọ̀rẹ́ mi fẹ́ dẹ́nsìn wọ́n máa tó dẹ́nsìn ṣé kí ni kí n sọ fún ọ ṣé kí n máa sọ fún ọ pé ọkọ mi máa sọ pé òun ò lówó lọ́wọ́ forty thousand naira péré. ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ọmọ tí mo. ẹ jọ̀ọ́ bàbá ọkọ ẹ jọ̀ọ́ ti lọ lọ èmi ti mọ̀ tẹ́lẹ̀ nígbà ìjókòó nílẹ̀ ìjókòó àbùsí ṣèbí látàlá lèmi ti fọkọ mi lọ mo ti bá ẹ jọ sọ̀rọ̀ fún tọ́jú pé kò lówó lọ́wọ́ mọ́ and moreover ìyàwó àbúrò ìrìnà máa ń promise kókó wa gbowó ìyàwó ọkọ ẹ̀ ní ilé ayé ẹ̀ ni mo sọ àfààní sọ̀rọ̀ ẹ̀. àbí ìdè máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ náà èló gangan ni wọ́n fẹ́ fún yín kan. forty thousand naira. forty thousand naira ó fún mi láka nọ́mbà yẹn kí n sẹ́ǹdẹ̀ sí. ẹ́ ó fẹ́ sẹ́ǹdẹ̀ sí. mo sọ yóò bá a àní ẹ̀ lẹ́kọ̀ọ́ ní ìrànwọ́ yín ẹ̀ ní ẹ̀kọ́ bó ṣe wù kó kéré mọ́ ṣé mo tọrọ fún lọ́wọ́ ẹ̀ ọkọ wo ṣé bó ti rí báyìí ẹ̀mí ti di ìyàwó oníbàárà nìyẹn o mi ì dárò bá ń sọ ẹ fẹ́ lọ sọ̀rọ̀ mi di family discussion yìí ni mi ìdẹ̀ nígbà fún mi ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ pé mi nígbà lẹ́rọ̀ kẹtọ́ mọ́ mi kẹtọ́ fẹ́ mi sílẹ̀ jẹ́ káwọn lẹ́rọ̀ fún mi torí pé wọ́n ìdọ̀nù sọ̀rọ̀ ń sìn kó ṣe pọ̀ lówó yìí ó kàn máa ń mú ẹ̀ kó máa kó máa ìyàwó jẹ mí ni. ọjà. ó lè fi kún un mo tún máa lè jẹ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣèkóso. thirty thousand. access account ní fọ́ọ̀tì ní access account tẹ̀ ní kẹ́kẹ́ sí ní kẹ́kẹ́ ìdí ẹ̀sìn. six nine ló dé pàmì ẹ̀ má tún ṣe mistake bíi ti bíi o six nine ni o nígbà yẹn ló máa lóun kẹ́kẹ́. mo ti ṣẹlẹ̀. ẹ ẹ jẹ́ kó wọlé ní kálá fún wa. mo níbi tí mo lọ wọ ọmọbìnrin yìí náà kí n tún dúró síbí títí tá láti ẹ máa fi dún. èmi lọ máa ná yẹn o tí n bá abẹ́bẹ̀ tí màmá retí àtàwọn tí màmá retí àláàtì àláàtì yẹn máa wọlé bí kẹ́ni bọ̀dì kó tó mú fàmì jù. ẹ dàrà ní wájú tẹ mú kó o sáńtọ́ wá kí ni àláàtì yẹn máa jọdún bí ìbàyè ẹ jọ sà. ṣé ah, ah. kẹ́kọ̀ọ́ kò fún mi náà. I put my trust in you. I'm trusting you for the words you used to tell me that you never betrayed me for the sake of friends. I'm trusting you. máa bínú sí ẹ èmi ni bàbá ẹ lóòótọ́ mo láìpẹ́ kó tó di pé mo jáde mo fi ẹ sórí ẹkún ó sì tún wa ẹkún náà mú bí ẹ̀kọ títí tí mo fi wọlé dúró kí ni problem torí wípé fiancé ẹ ò fi ẹ sílẹ̀ láì fọ ọkùnrin lórí yẹn ọkùnrin lèmi náà tí a bá tí ì rí ń tà ń wá la máa máa pa kó bẹ́ kó bẹ́ kó bẹ́ ọ̀rọ̀ wa dàbí tórùgbẹ́ bá ń gbẹ̀yàn tá à ń wá ọ̀sán kiri bá ti mu ọ̀sán tán mú kí la máa ṣe kòròfó ẹ̀ àjù gbà bí ẹni pé òun kọ́ ló rẹ òrùgbẹ́ wa òun ní ìdí ẹ̀ láti máa ké so ti gbọ́ lójú ẹnu my daughter lójú ẹnu ah, that's my daughter. Eh? I love him mãe. Nasceu. Ọmọdé ń ṣe ẹ́. Love. When we talk about love nowadays, kí lẹ̀yin mọ̀ nípa love? Èmi love yẹ́ ẹ títí títí there was a time nígbà tí mo lọ sílé ìyá ẹ̀. Mi já sí gọ́tà ìyẹn ló bí orúkọ kan táwọn èèyàn ń pariwo kiri yìí. kọ́ńtírì tá a wà yìí wọ̀n mọ̀ nǹkan tó ń jẹ́ love gbàgbé love ìwọ́gun ò mọ̀ nǹkan tó ń jẹ́ love. forget about love sọ nǹkan mi ọmọ mi. ṣé mo gbé dígbòkò tẹ̀só mọ́ dìbòdìbò títí fẹ́ bẹ̀rẹ̀ age is on my side after the who can love me like daddy. my daughter my daughter. yes yes yes daddy. tó bá ní ibo ni kò ti bẹ̀rẹ̀ ni máa sọ fún ẹbí tó ti ma bẹ̀rẹ̀ mi máa sọ fún ẹ ibi tó o máa parí ẹ̀ sí ó dàbí ọ̀rọ̀ olórin kan ó ní ìyóbó ni ikọ́ àti bẹ̀rẹ̀ ìyóbó la dé ìyóbó là ń lọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ wo kí ẹ wò lẹ́ sọ bí a dé fún wa ṣó fẹ́ gbọ́ ibi tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú idiot nuisance stupid and rùwọ́ ní ilé ọ̀tẹ́ náà ló ti máa bẹrẹ tí o máa bẹrẹ tí o tún máa pàdé new lovers tó máa mú ẹ gẹ́gẹ́ bí ọmọ ìwọ náà wàá mú gẹ́gẹ́ bí bàbá ẹ wàá mú bó ṣe mọ̀ mí you understand nǹkan tí ń sọ that is it gbàgbé mo ìmọ̀ ọmọ olórí burúkú yẹn ọmọ akẹ́nà mo ní owó mo ní ọlá wọ́n máa máa dùn ẹ́ ni bí wọn ò torí ẹwà dùn ẹ́ wọ́n wájú ẹ̀ ó dáa ẹ̀yin ẹ̀gán bọ̀ wá sùn wọ̀n wọ́n máa gbé ọmọ olówó yẹn jẹ́ kí n ta sí i náà bí wọn ò torí property bàbá ẹ̀ fẹ́ ẹ̀ wọ́n á torí ẹwà fẹ́ bí wọn ò torí ẹwà fẹ́ wọ́n torí property fẹ́ èmi ò lè fẹ́ yín torí pé tàbó yìí báyẹ pé mo lè fẹ́ ni olórí burúkú ọkùnrin ká máa fi ọ̀sà kọ̀. my daughter tó bá jẹ́ pé ten tí mi ń wa cab ni tí mi jẹ́ taxi driver lọ́mọ yẹn ṣe mọ̀nàmọ̀nà tó ṣe tó wá sọ ẹ́ di ẹlẹ́kún nínú ilé mi oh my god kò nà mí ní nǹkan kan atare méje ni mi máa síra greater màá mu omi inú radiator màá jẹ atare méje màá dẹ̀ gbé àfọ̀sẹ́ màá dẹ̀ ṣépè fọmọ yẹn ó máa rìn lọ ni friday mọ́lẹ̀ wọn àtún mọ́ èmi ni mo mọ̀ gbà tí mò ń jẹ́ orúkọ mi bẹ̀tì jẹ́ ká fi gbogbo ẹ̀ sílẹ̀ fọlọ́ ọlọ́run ti dá mi láre i'm rich strictly rich when we talk about money i have money ọmọ mi má sọ má sọ má sọ fọmọ. ti gbé lónìí níbo ni mo tún ti fẹ́ bẹ̀rẹ̀. àníbi tó o ti bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ náà ló ti máa bẹ̀rẹ̀ ń sìn. which is on my side. okay okay okay my daughter kò fẹ́ surprise ẹ̀ tí o bá promise èmi bàbá ẹ̀ wípé òun máa stop ẹkún torí nuisance ẹ tó ń torí ẹ ké mo fẹ́ kó o look around all over the world um, car latest car tí màá fi compensate ẹ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí I have the money when we talk about money I'm still rich now mi ò ń ṣe ìgbà tí <laughs> mi ń wa car náà. No? mo fẹ́ fi compensate ẹ̀ torí idiot ẹ̀ but kí n lè mọ̀ wípé o ò ronú mọ́ o ò sunkún mọ́ mo fẹ́ kó rẹ́rìn fún bàbá ẹ̀. that's my daughter So latest car tó fẹ́ tí mi ò bá rà fún ẹ call your daddy daddy you are bastard èmi ni mo ní kó o sọ bẹ́ẹ̀ latest car tó bá fẹ́. Eh? Yeah, no job man. Yeah. <laughs> Thank you, sir. I promise you, I'll get it for you. Yes, sir. Latest train. Yes, sir. 2016. Eh? Yes, sir. Yes, sir. Okay. Oh my. Oh, Thank you. Yeah, give me. Latest train. Yes, sir. I'll get it for you. Love you, daddy. ìwà ẹni. Mm ìṣe ẹni ìwà ẹni ìṣe ẹni. Sure, okay. Oh, okay. Okay. Have your seat. Yeah, madam, ẹ jọ̀ọ́, ẹ má this time around. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mr. Gbenga Ewo, ẹ má wọrí, ẹ ṣe gan-an. Mi ní pẹ́, àǹtí bá ti ń All right, no problem. And you, behave yourself, okay? All right. ṣé kí n máa lọ ni time ṣì wà mo ṣì lè máa lọ. mo mọ ọba tó lọ mọ́ the last time tó wá. ìgbà tó bẹ̀rẹ̀ sí ní behave bákan mi ò understand ẹ̀ mọ́ so I have to leave. Can you help me? But that's why I'm here. I'm here to help you. Ó you need to tell me everything as you need to tell me everything about you. The last time I came here, you told me that man yẹn ó padà díẹ̀, àbí? Àti and your sister, right? Then lẹ́yìn yẹn, kí ló tún o ní láti sọ fún mi everything about you ìgbà yẹn ni màmá bí mo ṣe lè assist ẹ please. shortly after tí àwọn òbí mi kú tán ẹ̀gbọ́n bàbá mi decide láti raise mi dàgbà after tí mo graduate mo join police force mm. and since mo ti solve several cases tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọ̀daràn náà apprehend pátápátá. You lied to me, I'm wanted. You cheat on me, I'm haunted. You make me feel bad now. I'm ghosted out of love, girl. Waiting I could do. How can I ever trust you? I'm all alone, struggling alone. I'm all alone, struggling alone. Oh, oh. breakfast served in bed for you, my love. Yes. I love you so I love you more, Elena. Shiwari, mo ti rí ń sìn pé tó bá lọ Yes, now. I was born to love you. Um, I don't really see myself marrying someone else. Hmm. <laughs> don't look to Come. I can Oh, come on. Don't leave me alone. Don't leave me I'm sorry. Let me do this. Hello, sir. Good morning, sir. Sir, yes, sir. Okay, sir. Uh, but, sir, wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé mi wá síbí náà sir. Yes, sir. Okay, sir. Uh, but, sir. Yes, sir. Sir, yes, sir. Uh, all right, sir. permission to fall out sir. ọ̀gá mi ni wọ́n ní kí wọ́n á lọ sí Ìlọrin láti lọ solve case kan. ṣé reason yẹn you should look worried. yes now mo lè stand Timari for a second and uh, Ìlọrin tó ní kí wọ́n lọ sí mi mọ weeks àbí months tó máa take mi láti solve case yẹn tán tí mo bá lọ pẹ́ lórin báwo ni mo ṣe fẹ́ kó for that long without you by my side. sugar hush but èmi ló yẹ kí n máa complain not you and thank God social network ti wà a máa text ara wa I mean we can also be chatting. Skype I mean I get my exchange àwọn pictures kò jẹ́ lọ sí lọ́rin kó padà dé ni. yes but you know one man. ah oh akọni mm, mm, mm, mi tí dolómi ọba killed wọn ni màá gbé. I also understand the nature of your job. You do? Oh yeah. Thank you. Love ó dà pé mm, oúnjẹ yóò interest ẹ láàárọ̀ yìí. wàyí tí mò ń lò wá nǹkan mi nǹkan ìjẹ. Oh! no no no oh, oh! my god. At that moment, mo ní amnesia mi ò rántí nǹkankan mọ́ mo lose contact pẹ̀lú fiancé mi mi ò ní communication kankan pẹ̀lú ẹ̀ mọ́ àwọn tó ń rescue mi tó gbé mi lọ sí hospital wọ́n já mi lólè o wọ́n jí phones mi àti tab mi. Mm-hmm àlọ́ mi lẹ́línà rẹ̀ kó rábọ̀ mi kò rí mi pé èmi náà ò rántí ẹ̀ e fòdìdí ọdún méjì gbáko kí n tó padà wá regain memory mi. Your memory came back after two years, right? Then kí ló tún wá ṣe ń bíbáyìí? Kí ni nǹkan tó tún bí ibà padà again? <laughs> that very moment tí mo memory me. okay. fiancé mi ló kọ́kọ́ wá sí mi lọ́kàn. that's nice. Elena. Oh, I love Elena so much. Mo decide lati má pè rárá. Why? mo fẹ́ fún ní unexpected visit. oh that's nice. but to my greatest surprise nǹkan tí mi ò expect ni mo bá pàdé lọ. kí ló tún ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ tó expect. Mr. Dolu Dolu calm down please calm now. Take it easy. Please now. Talk to me. Bá mi sọ̀rọ̀. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣe gan ma. Ẹ̀yà àdẹ̀kú pamọ́. Àwa ni wa. Ọlọ́run àbùkù aláṣẹ. Àmín àmín ẹ̀yin lẹ ṣe ẹ̀yin lẹ ṣe òun. Ó yẹ tí ń pèpè lọ́dọ̀ yín náà abẹ́ẹ̀ni ehm, à ń gbìyànjú àti rí list tí ẹ fi ránṣẹ́ a lè ti ṣe arrangement láti get gbogbo àwọn nǹkan tí ẹ ká get ó mọ̀ ẹ́ pé <laughs> ó fẹ́ pọ̀ díẹ̀ but eh, kò sí nǹkan tó wà too much for Helena ah, ti ṣe. <laughs> mi ìfẹ́ máa gbọ́ yẹn mọ́ wípé ó pọ̀ díẹ̀. let me let me tell you one thing torí wípé o beautiful ah ìyẹn ni mi fi àlá ọmọ mi mo fẹ́ torí pé mo mọ̀ pé ọmọ mi náà handsomeness. bẹ́ẹ̀ni. o get point. bẹ́ẹ̀ni. <laughs> mi máa gbá etí ẹ̀ tó bá tó ń gbé kanlẹ̀ lẹ́ẹ̀kan sí i torí gbogbo ìgbà a máa sọ pé mò ń tàbọn mò ń tàbọn ṣé mo tàbọn pé ọmọ mi ó wá you see mi bínú sí ẹ ìyá ẹ mo bínú sí ah, ah. torí mi ẹ bẹ̀rẹ̀ sá. Ah! Your credit. Ah! Eku yọ lọ́sàn-án. Kí ló ṣe é mo ló lọ sí? Ṣé o fẹ́ fi mílẹ̀ lórí ìjókòó yìí lọ bá this uh, stranger ni or what? I don't understand. Yes. Please, jọ ṣàlàyé fún mi kí n lè understand. Ọkọ mi, mo fẹ́ fi mú Vous allez écouter sa peur si vous voyez. Hello. <coughs> ẹ wo wá bíbá ṣé wọn kàn fi pé o kàn lè rí àpíà lẹ́yìn bí ọjọ́ tó ti pẹ́ tó ti lọ o kàn fi pé o kàn lè rí àpíà lè kò lè wọlé mi wá. ẹ bá mi béèrè lọ́wọ́ máa yìí pé ṣé mo mọ̀ rí ni àbí kí ló dé tó ń rọjú mọ́ mi. náà kò séwu kò séwu báwo àti kiri apá rẹ kò séwu báwo. ẹ lọ yìí fọ. ah yẹ fúnṣẹ fúnṣẹ. Ah! You did! You did! You ẹ̀fẹ̀ tó lọ! You did! Ah! Ah! ẹ̀fẹ̀ tó lọ! ẹ̀fẹ̀ tó lọ! Wẹ́ẹ̀ mo lè ti ní wèrè lálejò. Báwo lọ bá? Bàbá ẹ̀fà! Who is that? Who is that? Who is that? Who is that? Who is that? Who is that bad bad bad man? Who is that bad man? Ẹ bá ẹ bá fún fóònù. Oh my God! Máa ń pe sójà fún. ọlọ́run orí fóònù mi ọlọ́run jọ má yẹn o. bó ṣe fọ́ọ̀tẹ̀ lina ni kì í ṣe fọ́ọ̀tẹ̀ náà èèyàn rí ẹ fún odidi ọdún méjì kò gbọ́ kankan nípa ẹ communicate and with what you told me ẹ máa ń bára ẹ sọ̀rọ̀ dàgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó dáa kí ni ọkọ tí kí ló ṣe fún ẹ tó fi attack ẹ àti pé ìwọ àti ẹ ò rárá náà mo rò pé ìwà àtẹ̀yìn àlejò lọ́rọ̀. you are my parent my sister ọmọkùnrin tí ẹlẹ́nà afẹ́fẹ́ ẹ ló pa àwọn òbí mi àtẹ̀gbọ́n mi. you don't mean it. sọ fún ẹ yẹn ló ti ba làákà ìjọ tí ẹ ló máa pa ẹ ló máa ba ayé ẹ jẹ́ a gbé iṣẹ́ bàtàmù bàtàmù fún ẹ. Can you imagine? O kàn o mú sẹ́yìn o ṣe bàṣàbàṣà. Mo sọ fún ẹ lẹ́yìn tó ṣiṣẹ́ ìbáṣàbàṣà tán, mo ní wá ìlú òyìnbó gbolè ó pọ̀ lẹ́ travel out of the country kó o lo ìgbésí ayé ẹ tó kù tó máa lò láyé lọ rò níbẹ̀ ò ní rárá ò ní lò sórí nǹkan tó ṣẹlẹ̀ my friend mi ò lọ sẹ́ni wẹ́ẹ̀ ti kúrò nàìjíríà fún kíni torí pé o gbéṣẹ́ fún mi o gbéṣẹ́ fún mi mo dẹ̀ parí iṣẹ́ so kí ni fẹ́ kúrò nàìjíríà fún ṣé ìwọ mọ irú oyè iṣẹ́ yẹn tí mo ti ṣe láti ìgbà yẹn ni àbí mo fẹ́ lọ máa ṣe irú iṣẹ́ yẹn ní ìlú òkè òkun tó tó ní kí n máa lọ. shut up my friend. lẹ́nu ẹ sọ oúnjẹ ọ. Ah. èmi bàbá olówó. owó gbówó owó ẹ̀jẹ̀ wo ni bá sọ tó ń tó ń. you are nuisance. my friend. torí pé orí ẹ̀ mo mọ tó àwọn àwọn àwọn sákòtò belong sí torí yẹn bá pé ni o ní máa la orúkọ mímí lórí. ìwọ ló wọ́ra ẹ lẹ. shut up my friend ìgbà tá a gbéṣẹ́ fún ẹ mo gbéṣẹ́ fún ẹ mo ní iṣẹ́ yìí ṣe kó lórí kó nídìí alákọ̀ọ́rí ẹ o débi tí o ti máa ṣiṣẹ́ ó pa bàbá ó pa ìyàwó ó pa ọmọ kan ọmọ ẹyọ kan tó pa tó yẹ kó wẹ́sì gbogbo wọn dàgbà ọmọ ẹyọ kan tó pa ló di ejò àgékù ló ń kiri ní agbọ́n so mi kò recognize ẹ. my friend it wasn't my fault. oh my god. yes ngbà tí mo lọ carry out operation sí ọmọdé ni bọ́ọ̀yì ṣé èmi mọ̀ pé tó bá dàgbà ó máa recognize mi ni. Ah, ṣé o mọ̀ pé èmi lójú àánú tí wọn kí mi ò jọ ìwọ hmm. tí ojú àánú ẹ ti fọ́ hmm. yes nǹkan tí mo ṣe fi bọ́ ẹ lẹ́yìn yẹn mi ò dẹ̀ mọ̀ pé ó máa recognize mi tó bá dàgbà. you are stupid na foolish. tí mo bá lójú àánú ni ṣé wàá lọ pàyà wàá pàyàwó wàá pa ọmọ wàá wá fi ọmọ kékeré kan wàá pa gbogbo wọn ní. n ò mọṣẹ́ ọlọ́run n ò mọṣẹ́ mo dẹ̀ máa report èmi mo máa lọ report ẹ̀ fọlọ́pàá. I lọ report. no mo bẹ́ẹ̀ ṣeré ni but you know what make sure pé o lọ sí. sorry but because if I go down you too you are going down. ẹ ẹ okay okay mi ìfẹ́ káwa méjèèjì go down you understand lọ psychiatric hospital now hmm? five year. mo sì máa pa that stupid boy tó recognize ẹ ní kó o bá kó o sì máa pa tó bá ti pa bọ́ yẹn <laughs> case closed you understand so wọn ní lè máa wẹ́ ní kankan tó bá pa bọ́ yẹn tó bá pa tó gbẹ̀mí bọ́ yẹn <coughs> i'm telling you tí ọwọ́ bá tẹ̀ tó o bá dárúkọ mi máa dènà ẹ̀. anyway tó bá fẹ́ ka ṣe nǹkan tó sọ yẹn it's a new contract tó bá ti gbà bẹ́ẹ̀ gbogbo owó wa máa lọ parí iṣẹ́. no. ló fi kọ́ńtàtì bá mi pa bọ́ yẹn má jẹ́ kó mẹ́sàn-án kọ́ mi torí ó mẹ́sàn-án wẹ́ bọ́yẹn eh, mi ìbá tẹ̀ nípa yẹn pa ẹ́ síbí torí ó mú ìgò ìgò ọtí yẹn ó fẹ́ làmẹ́ lórí ni. Eh, eh, èmi ò tẹ́ mọ̀ pé òun ni gbogbo àmì ní one minute láti finish ẹ̀. ok sáà wà bó ti máa pa bọ́ọ̀ yẹn tèmi nìyẹn mi kò jù bẹ́ẹ̀ lọ tó bá ti pa bọ́ọ̀ yẹn ọkàn mi balẹ̀. ṣé wàá lọ àárẹ̀ ìdòwú wa wọ́n gbà tí wọ́n. dèjì àṣé èyí lè pa òbí àwọn tó lù. hello baby. Don't say that. Why? Shut your head up! That's a big allegation. I wasn't talking to you. I heard everything. I Ẹ̀ka ni mi lọ. Ìkàlẹ̀ ẹ̀ méjèèjì. Ajé mi ìjì ajé ilẹ̀ pa omi àwọn tolú. Ètò pa ikú ẹ̀. Àdájì dájì. Ètò ní kóòtù ètò ní kóòtù lọ padà olúmọ. So ni tó wà tó ti gba ìtọ́jú. Daddy, you are wicked. You are wicked. Ẹgbẹ́ ló sọ̀rọ̀ ẹ̀ sọ pé bàbá èèyàn ṣe tí ò dáa ìtọ́ni àtọ́ni ìtọ́ni lẹ́nu ìtọ́ni. ọ̀pọ̀ ọjọ́ ẹ̀ sọ̀rọ̀ báyìí ẹ ti bàjẹ́ àṣírí ẹ̀ ti tú. ṣé wọn gbé nǹkan tó ṣẹlẹ̀ yìí sí tọ́mọ ẹ ti mọ̀ like dead man. tẹ́tí ayé ẹ ti tán ok in fact tí wọn ò bá pa ẹ tìjọba wa pẹ́ ẹ̀wọ̀n my friend tó bá jẹ́ pé ọmọ yìí ló máa jẹ́ kí ọ̀ká fún jẹ́ ká parí òun náà ìyàwó kan ṣoṣo tèmi náà fẹ́fẹ́ nìyí. ṣé wọn ló bí ni. ṣé ìwọ ló fẹ́fẹ́ ọmọ ẹ ni. wèrè ni ẹ o. ilé yá ilé kò pa ìyàwó tẹ̀lé kò lọ. jáde kúrò nílé bàbá ìmúlẹ̀ lórí wa. tẹ̀lé kúrò nílé mi. Ah, èmi sọ fún ẹ pé tó bá fẹ́ kí gbogbo àṣírí kí gbogbo ẹ̀ tú. ìbọn mi kápárí ìbọn yẹn kápárí ìbọn mi. ayé òní dà fún mi. abájọ tí ọmọ ẹ ṣe é bí jẹ́ kí ni ilé àṣẹ́jẹ́ èèyàn ló rọ sí pàkọ́ olórí burúkú wáyé o má sọ fún kẹgbẹ́ àti ọmọdé kó wọlé mọ́. You lie to me, I'm wanted. You cheat on me, I'm haunted. You make me feel bad now. I'm ghosted out of love, girl. Waiting, I could do. How can I ever trust you? I'm all alone, struggling alone. I'm all alone, struggling alone. Oh, oh, oh. all alone struggling alone. oh, oh. I do now I know say and no be The thing where we talk about It more let's I just shake No be say make we break the vow má ti ṣetán mo thank you. Um, agbọ́mọjú um, Esther Adige ẹ kàn máa lọ sínú wọ́ọ̀dù come on come on ẹ kàn máa lọ sínú wọ́ọ̀dù. <laughs> Sorry. Sorry. Sorry. Sorry. lọ láti jọ ẹ ó wẹ ìwọ you are wicked I waited for you two years two good years ni mo fi got anything from you I thought you moved on. Elena. Kí ni mo ṣe? Elena. Mo lá accident máa ti mo ń travel lọ sí Ìlọrin. Ó dẹ̀ pọ̀ ló affect the brain mi torí mo amnesia wọn ò dẹ̀ anything more for good two years I àwọn tí wọ́n rescue me tí wọ́n gbé mi lọ hospital wọ́n jí phones mi àti tab mi So mo lè contacting. But gbogbo two years I'm mo fi wà hospital to mo gbàjẹ́. I'm sorry. You tá a rẹ̀ wá ya ń kọ́ kí ló me. tó lè pè mí. torí ẹ̀ náà mo ní kí n wá sílé kí n fún ẹ ní surprise visit àgbà ah, tí mo dẹ̀ dọ́dọ̀ ẹ mo rí pé ti move on at least you were busy with your introduction I wish you the best of luck. <sighs> mo ti rí o mo ti rí o. ó tó you didn't wait enough ǹjẹ́ àwọn ọmọ ọmọkùnrin tó fẹ́ fẹ́ yẹ gangan ló pa àwọn ẹbí mi ó pa bàbá mi ìyá mi àtẹ̀gbọ́n mi I watched him killed them one after the other. He killed my family. Mi ò mọ délé, ó ṣe ṣe mọ́ ni, òun ni kọ́kọ́ ló dá iṣẹ́ yẹn ṣe. mi ló ní kó lọ pa wọ́n nítorí pé owó yẹn lè jẹ́ ti táwọn nìkan. What? What? Ah! But, but, mo overhead wọn láàárọ̀ yìí nígbà tí wọ́n sọ̀rọ̀. My dad kill your father and your mother and your sister. Ṣèwọ́ mọ̀ wípé ọmọ kankan. Oh God. Oh God. Oh my God. I just want to kill them all want to kill the two of them. I want to strangle them with my bare hands. Tell me if it is still around. tell me if my ball I want to kill them. Olú, please, torí ọlọ́run, mi ò only kó má gbé sọ. Mo mo fi ọlọ́run bẹ̀, mo fẹ́ kó bá mi sílẹ̀ láì dájú mi. Láti òní lè ṣe ẹ̀yẹ, aláyọ̀ lè ṣe ẹ̀yẹ, àwọn méjèèjì náà jẹ̀bi I'm ah! sure they must die. I'm ah! Àmọ́ mo ní ọmọkùnrin kan tí mo nífẹ̀ẹ́ jùlọ tóun náà nífẹ̀ẹ́ mi tó jẹ́ wípé tí bàbá sọ̀rọ̀ ó máa gbọ́ sí mi lẹ́nu ikú tí bá ní kò ṣe ló máa ṣe. That man is long gone. Ah. Your father did his work well. kí ni mo fẹ́ ṣe báyìí? ó ní mo mi ti ti kó kóra ẹ bọ́ síta ìwọ ah! máa get the hell out of here please get the hell. ṣe pé ọkùnrin mi ilẹ̀ lílẹ̀ afẹ́fẹ́ I would gladly walk away torí mo mọ̀ pé kò ń ṣe fault ẹ̀ lina. wow this is getting more interesting but ṣọkùnrin yẹn ò kú ṣá hope he didn't die or hope you didn't kill him. regret kan ṣoṣo tí mo ní gbèsè ayé mi nìyẹn that is the only regret tí mo ní mo regret pọkùnrin yẹn ò mo fẹ́ pa ni ṣùgbọ́n bàbá Elena pe ọlọ́pàá arrest mi wọ́n dé arraign mi ní court ìgbà tá a dé court wọ́n ní mo attempt àti payàn wọ́n á rí i pé court tún fẹ́ fìyà jẹ mi mo wá dàbí ọgbọ́n pé mi ò tí wà mentally stable kọ́ lè sún ìgbẹ́jọ́ yẹn síwájú. Si but you can't fool them for long bó pẹ́ bóyá mama máa mọ̀ pé nǹkan kan ò ṣe ẹ́. ó sọ fún mi ni a very good one as well. can you defend me in court please can you defend me kò ní dá kí irú ọkùnrin yẹn lọ láì jìyà iṣẹ́ tó ṣe. yes i know. I know. What's the problem? I will. Thank you. Chigo, thank you very much. You're welcome. O ṣeun um, But jọ, kini ni àwọn nǹkan tó draw all the time yẹn? Uh, that nǹkan tí mo máa ń sketch ń bó gbá ẹ́ tattoo tó wà lára ọkùnrin tó pa àwọn ẹbí mi nìyẹn. Wow. I couldn't get it off my mind. Very well then. We meet again at Umarura. Ṣé wà uh, á bá mi bẹ̀rẹ̀ you. Definitely, I will. Thank you. I put my trust in you. I'm trusting you. take his help. You see, I am very interested in the case. If tí kò ti yé mi náà nìyẹn. Báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí? Ah, báwo more interested in this case? Níbo lẹ ti mọ̀ bọ̀bọ̀ yẹn? Did you know him from anywhere? Okay, jẹ́ kí n wá rán ẹ létí. Ṣé rántí pé You ló sọ Papa mi? Nígbà tí pápọ̀ yẹn sọ̀rọ̀, ó ń sọ fún ẹ wípé báàgì owó kan tó gbàgbé sínú mọ́tò bàbá òun ló ṣe jẹ́ ẹ tó dẹ̀ pa àbá yẹn jí báàgì yẹn jí báàgì yẹn gbé lọ ó rántí náà so tó wá rántí pé mo travel ńgbà kan tí mo sọ fún ẹ kí mo ra báàgì méjì tí mo gbàgbé nǹkan sínú táxi so rántí ṣá mo rántí bọ̀ yẹn ti bẹ́ẹ̀ eh, eh, báàgì mi yẹn tí mo gbàgbé sínú mọ́tò bàbẹ́ ẹ̀ ni wọ́n jí náà fi pa bàbẹ́. you don't mean it. yes. but it's been long now. Hmm. Ah, kò sí bó ti lè pẹ́ justice has to be served you see it tí wọ́n ló ń pààyàn kiri ẹ̀ tó bá fi lè No so, á Baba, làwọn ọlọ́pàá lọ sọ́dọ̀ bàbá àgbẹ̀jọ́ kan because ẹnìkan wà tó máa dàbí kingpin lẹ́yìn case you, tó ń tẹ bọ́tìn lẹ́yìn tẹ́ ẹ̀ that's usually how they work. okay. Mm. Hey, eh, but tó bá wà eventually mọ̀ wọn náà eh. ṣé fígbẹ́ máa lówó yín gbà lọ́wọ́ <laughs> wo. à ń sọ̀rọ̀ about thirty years ago. ẹ eh, kò sí wàá tẹ́yọ̀ dáṣọ tí ò wọ̀ bùṣọ̀pù owó yẹn wọ́n lè ti fi wọ́n lè ti turn around kan fi ṣe business kó wà lọ́wọ́ wọn àdẹ́gbò mi gbàdá tán wà fún mi tí ì bá tẹ̀ wá rówó gbà ṣé kò yẹ kó wà rẹ gbogbo nǹkan kan ọ̀nà sẹ́wọ̀n yẹn ló yẹ justice. yes. but ẹ náà wọ ẹ máa try best. good. kí ni nǹkan tó ṣe ni. ìwà ẹni ìṣe ẹni ìwà ẹni ìṣe ẹni. ẹ̀lọ́ mi lọ́nà mi ti fẹ́ẹ́ débẹ̀ ẹ̀ náà mo ń bá lu ẹ̀ lọ́bẹ̀rẹ̀ lórí kan ló máa wa

náà ló bá sọ̀rọ̀ lẹ́yìn mi ìṣúọ̀bù lọ́kọ ńlé torí tí o bá ní ọkọ ńlé wàá fi mí díwọ̀n. Imagine! jọ. Dọ́dí mi, dọ́dí mi. Shut up. Akemi o. Akemi o. Akemi o. Akemi o. Akemi o. Ó ń ṣe obìnrin nígbà nígbà nígbà nígbà get out of this place. get out get out get out get out get out. ẹ dúró síbẹ̀ máa ń lọ báyìí máa ń lọ báyìí. Oh! ah ọlọ́run good now. ẹ ṣe sùúrù ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣọgbọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. máa fi kíní ilẹ̀ máa wọlé ní tèmi o ẹ èmi ṣàkọ ni mo nù ẹ ah, ah. ó dà pẹ̀lẹ́ máa jà pẹ̀lẹ́ ṣọgbọ pẹ̀lú síbi pẹ̀lú síbi pẹ̀lẹ́. mi má ti ọ̀tá mi tó mọ́ mi yé mọ́. but uh, my dear ta ni ẹni tó nù ẹ lẹ́nu wọ́ báyìí. ẹ̀jẹ̀ mọ́ mẹ́ta ọ̀bíṣọ́lá kẹta oṣù kẹta yìí lọ́wọ́. my brother ọ̀kẹ́ ti tó tó market ọtí mo wá wà kan sọ. pẹ̀lẹ́. mo ṣe ọkọ̀ fún ọdún mi ìwà ẹgbẹ́ kan tí mo rà yẹn mo gbé sọ́wọ́ sí mi báyìí o mo wá fọwọ́ sùn mí mo wá lórí sílọ́kù mọ́tò kàtàyẹ fún wọn fún mi wọ́n kó bá mi ní ọkùnkùn sí mo kọ́ sí mo kọ́ sí lẹ́nu mo kọ́ sí. ọ̀kadà ṣé kò rí pé o fẹ́ sọdá àbí kò rí pé èèyàn ń bọ̀ ní àjọ. àwọn èèyàn tó gbé mi. irú ọlọ́kadà wo ni ẹ ṣé kò wo ibi tó ń lọ ni agíjà bọ́tún ni wàá ṣe fún. ga o ló wáá ṣe báyìí náà ta ni ẹ. báwo ni àmọ́dé ẹ pé fóònù ẹ títí o gbé kọ́ọ̀lù ẹ ń bolo fi fóònù sí. ẹ̀rọ elvis káàdì yìí ni gàrí mo ń rí bá ṣe ń pè mí tó ní mo ti súnmọ́ yìí màgbà mi ò rí ìyá yìí orí gbogbo rẹ̀ ó ní ọlọ́kadà kan òun fẹ́ sílẹ̀kùn ọlọ́kadà ó kàn ọ̀hún. ṣọ́kadà ló bá wọn bá jà. ìgbà tó sọ fún mi ni. ó sọ pé dọ́kítà tó máa ń lè jà fún mi lọ́wọ́. bẹ̀lẹ̀. bọ̀dá mi. ẹ ti fẹ́ gbọ́. ẹ. ṣọ́kadà ló bá wọn. Ah, kí ni ọ̀rọ̀ tó ń sọ yìí. àìfarabalẹ̀ àìnísùúrù àtẹnumọ́ tó máa ń lé pélépélé lẹ́nu kóyà jọ wọn táṣọ wọn. náà wọn o. ẹ ṣe wáyé ojú mi báyìí ló ṣe tí tí ó yà inú náà. kò ń ṣe bẹ́ẹ̀ ìgbà tó sọ pé ọ̀kadà gbà wọ́n ṣé ọ̀kadà máa ń gbàyàn tí gbogbo ẹnu máa pọ́n báyìí ṣé ìgbà tí ló mú gbogbo ilé ìjà láti sójà líle yìí. àpọ̀ kí ló ṣe fún sójà náà kí ló ń pẹ̀lú sójà gbà bọ̀. wọ́n ń dra ìbọ̀ sójà yẹn náà ń dra ìbọ̀ àwọn náà wà fọ́ọ̀tò àwọn ló yẹ kán kúrò lọ́nà bí sójà yẹn fi kọjá wọ́n ṣe búlọ̀kù ọ̀nà yẹn bí sójà the next thing báyìí máa jáde kó ni mọ́tò lọ fọ́ máa yẹn létí mi. àgbàlagbà fúdà máa ta. ó gbá sójà létí ọ̀dà mi lẹ́yìn tó bá wọn abiojú yóò nígbà. ọgbọ́n lèmi wá jókòó síbi tí mò ń sọ pé mò ń mọ rẹ o gbá sójà létí o ò tẹ̀ bẹ lórí ara and the fact kò tẹ̀ jágbàlagbà ṣé ìyẹn ò tó fún ẹ lọ́tọ̀ ìṣẹ̀lẹ̀ òun ló tún gbé lọ síta òun gbá mi létí òun ṣe gbogbo ẹ̀ fún mi bí mo fi ń ṣoṣù mo fi ń para because wọ́n ní iṣu ẹni ló ń tọ́wọ́ ẹni bẹ́pọ̀ mo ti gba ti tèmi fọlọ́hún. ìjọba gbọ́dọ̀ bù. bẹ́ẹ̀ ló gbẹdùn sùn tó bá bí mi nínú ìrọ̀lẹ́ yìí tí bá pè á máa dán ní gbọ́dọ̀ tó fún ìṣe lára ìbọn ṣe ẹni ìbọn ṣe ẹni ó yẹ dójú tì mí káàkiri àdúgbò òun jẹ́ kó máa sọ pé mi ò lè mi ò mi ò mi ò mi ò lè kọ́ńtró ìyàwó mi ó yẹ ṣé o ṣé o ṣé o tí wàá gbé ẹ déta lèmi wá jókòó síbi tí mò bẹ ẹ mọ́ra. ẹni tó ń bá ti pọ́n lé tààlà ti máa pọ̀ ṣùgbọ́n máa gbẹ̀yìn létí ẹ̀yìn òbí sọ̀rọ̀ wọ́n ṣe kọ́ wọn ta ìlú wà pa. ṣe you see your life. àwọn ọ̀pọ̀ pé gbogbo ẹni sọ màá tó mi gbọ́dọ̀ ṣe lára o. inú ẹ̀ ń bí mi inú ẹ̀ ń bí mi gan ọdún ọdún ọdún gbẹnu ọ̀dẹ̀ mẹ́ẹ̀ sí ọ̀la ẹ̀ òun àbúrò mi òun ló sọ fún ẹ yẹn ìgbẹ́ ẹjọ́ ọba gbẹ̀kan lé wọn kọ́ ń ta. màdí àbúrò lẹ́kọ̀ọ́ ìdí ọ̀wẹ́ train. àwọn mi ló ṣì nù ẹ èmi lọ pé navy wa wọn á nà ọjà ìṣẹ́nu ẹ lówó wọ this time around. ẹ kò máa. ẹ wọ́n bá ṣe ń ṣe pẹ̀lú máa rẹ̀. ìwà ẹni hmm, ìṣe ẹni eh, ìwà ẹni eh, ìṣe ẹni ni ó rẹpírẹsẹ̀ntì rẹ̀.

mo ṣe fún ẹ náà kí ni mo ṣe fún ẹ. Ah! Ah! ṣé kí ni bọ́bọ́ ti ya wèrè sa ibo ṣe lọ́ọ̀kà sọ́mọ́ mi lọ́rùn. Ah! àkíyèsí ìbọmọlẹ́rù kò yẹ kọ́kọ́ ẹni kíyèsára o okùn àgbà ní ìfúnra ìfúnra ló yẹ ká ṣe é. wanted. Cheat on me, I'm wanted. Make me feel bad. Ẹ wo níbo ni ẹni máa lọ? Ẹ níbo lọmọ yìí gbà? Ṣé Eh, erina, ó jẹ́ bí ìkókó àbí ó jẹ́ bí ọmọdé tí a máa sokùn mọ́ nídìí tá a máa máa wọ káàkiri ilé tá a máa so mọ́lẹ̀? Ẹ bọ̀ báwo lè ṣe máa sọ̀rọ̀ báyìí? ní ah, oṣù ah, ọmọ ọjọ́ ọmọ ìkéré nulẹ̀ náà ìyàwó nulẹ̀ mo jẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mi yóò dáa abèrè ọmọ lẹ ní ilẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó bá yẹ torí kíni. ẹ má bínú ẹ dáríjì wá o tí a bá ṣe tí ò dáa ẹ foríjì wá torí ọlọ́run bẹ́ẹ̀ bá rọ̀rọ̀ sọ ẹ kò kẹlẹ́ lọ́sùn sókè. ibo ló ti ń bọ̀. mo ṣe ń kúta ọ̀rẹ́ mi ni tí ẹ̀yọ kíkí bá wà. kí ni nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ hmm. kí ni nǹkan náà. mọ́mí ṣe ti pààyàn rẹ̀. èmi pààyàn ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ mi ò pààyàn rí o ọba mi rè funfun nẹ́nẹ́ mi ò pààyàn rí o. Ah. mọ́mí nígbà kejì hmm. ṣe lè pààyàn torí owó èmi ọlọ́run ò ní jẹ́ má ṣe pààyàn nítorí owó even kan bíbélì mi gan sọ wípé ìwọ kò gbọdọ̀ pa ènìyàn àbí torí pé ẹni tó bá pa èèyàn pípa láò pa. Elena ọ̀rẹ́ ò yé mi torí mi ò mẹ́ni tí òun fi ìtàn ẹ tó fi ń pa òwe mọ́ tó fi ń sọ ìtàn tó sọ̀rọ̀ ẹ di aláwòye kalẹ̀ nínú sitting room mi. mọ́mi mm-hmm. ẹni tó ń porúkọ mi gangan ni mo dárẹ́kítọ̀ ọ̀rọ̀ yẹn sí. Elena. Ah, Fẹ́sọ̀ eh. ìjọ realize pé bàbá ẹ ló ń bá sọ̀rọ̀. Mo dá ọtẹ ẹ̀gọ́ tó bá jẹ́ pé ilẹ̀ bí mi. You stop that. Come on. You don't have to talk to your father like that. Fún kí ni? ló ṣe ẹ́? What's wrong with you? Yóò ló gbélé èdè sí ẹ. What's going on? Mom, Daddy has a better answers for it ẹ wò ẹ má dà mí lórí irú kí ni mo gbé lé báyìí ẹ gbọ́ kí ni onítẹ̀yìn àtọmọ yín tẹ̀ ń fò ìbára yín sọ̀rọ̀. ìwé yìí shut up your mouth. máa gbọ́ yíyọ ìbéèrè dìdìrì ọmọ ẹ ń kọ́ ẹ sí mi pé kí ìwọ náà béèrè question lọ́wọ́ mi ìwọ náà lanu gbàgà bí ilẹ̀kùn àfin ìwọ náà béèrè question lọ́wọ́ mi ó dàbí ẹni wípé ìfún ẹyin ọmọ ẹ jáde gẹ́gẹ́ náà wájú mi jàre ẹ kó lọ àwọn òṣèṣkò méjì like daughter like mother. that's uh, that òun yẹn eh, òun ló wà lásìí ẹ̀kẹ́ yẹn. ẹ̀yin mr akunle gbàdá mọ sí i ẹ má wọrí kò ní ìdíkẹ́ jókòó what's going on here uncle daniel. Yes, sir we are from uh, police station sir i'm inspector tunde ẹwà ẹwà ẹwà ẹ máa kí ni èdè dàrú mọ́ wa lójú o. wá mm, mo jù bẹ́ẹ̀ lọ mo kọjá bẹ́ẹ̀ ẹ fún mi ní ìṣẹ́jú méjì ẹ̀yọ́ mi kò sí kò sí kò sí kò sí kiri àparò èmi kí ló ṣe ẹ èmi ni èmi kú tatata èmi ti tatata ramọ̀lá sílẹ̀ fún mi mọ́ bọ̀ ah. nítorí wọ́n gbaṣẹ́ ọlọ́pàá náà by the time tí má bá wọn gẹ̀ sọ̀rọ̀ ó máa káwọ́ pọ̀ yìí ni rọ àmàlà gbígbóná sílẹ̀ fún mi pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gì kó ṣe wédú àti bọ̀kọ̀tọ̀ kó fi pọ̀nmọ́ ti lẹ́gbẹ̀ẹ́ èmi ni èmi ni ẹni so. ẹ wo fi mí lẹ ẹ má pè é dálẹ ọkọ gbàgbé síbẹ̀ yẹn ah. o fẹ́ kó bá mi. ẹ máa fẹ́ dẹ́ follow the officer. follow the officer èmi máa síwájú rẹ ẹ̀yìn máa bọ̀ lẹ́yìn ah. bí pẹ́pẹ́yẹ bá ń lọ ó mọ́ ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ ẹ̀ náà ẹ jẹ́ kọjá no no no. Ah. Eh, ẹ má jọ lọ o ó fà sí o ó fà sí o. ẹni ìṣe ẹni ni ó rẹpírẹsẹ̀ǹtì rẹ̀ ó pẹ́ bóyá bóyá bó pẹ́ ipò á láàrin àlìkámà o. lie to me, I'm haunted. You cheat on me, I'm haunted. You make me feel bad now. I'm ghosted out of love, girl. can I could do. How can I ever trust you? I'm all alone, struggling alone. I'm all alone, struggling alone. Oh, oh, oh, oh. I could do now. Yeah, I'm all alone struggling say you know be the thing where we talk about e no later just shey no be say make we break the vow